èyí tí a máa ń ṣe àlàyé ìtumọ̀ Al-Qur'an tẹ̀lé títí pẹ̀lú Al-Qur'an. Sọ́ọ̀tù Tọ́wọ́bà ó náà ní à ń kà lọ́wọ́. Àyà kàtòjú níbi ẹjọ́ òun ni àyà one twelve ọgọ́rùn-ún àti méjìlá. Ibi tọ́nà ọba ti ń sọ oríire, ti ń sọ àwọn ìjọ olóríire, àwọn olóríire èèyàn. Àwọn olápèlé mù nínú òdodo. Ọlọ́run abẹ́rẹ́ sí ní kàá. Ó bẹ̀rẹ̀ láti rí àtà ìlú náà nínú tá a máa túmọ̀ pé ẹni ọlọ́run lè yàn olùsọ́yàn ti ọlọ́run ó sì ti wá àìsí ẹ̀fẹ́ ti fàárí àpẹẹrẹ tẹ́lẹ̀ orí lè yàn olùsọ́yàn ti ọlọ́run ó sì ti wá òṣèlú sí ìfẹ́ abàtàn àjọ lókè. àbáwájú ọkọ̀ yìí rọ̀ fún ọ̀wọ́ lọ́wọ́ sáà ó lè yá àwọn àfáà tó ń ti wá àdúgbò wa àwọn náà máa ń fẹ́. àmọ́ táwọn àpá àti bẹ́ẹ̀kà tí wá káfíyà lọ́wọ́ ni pé lábà tó bá dó dáadáa àwọn nǹkan tí ń sọ pé kò dá òun ni òun náà ń pé àmọ́ ń filẹ̀ ni èsì bí mo ti wà láyé tó tí ó kéré léèyàn lẹ́yìn ń jalè láti lọ tó láàrẹ̀ àwọn olùlọ́rọ̀ kan bọ́nà méjì ń gbà títí ọ̀dà wọn ká wá takú lórí ẹsẹ̀ ọnù ní islam fẹ o nínú sáwọn fi lágbájá ẹni rí ni ẹni Ọlọ́run ni oríṣi àti kẹni tó yàn án fẹ tó ṣe kẹni ètò ìgbà kò mọ fẹ Ọlọ́run á ń kalọ bẹ́ẹ̀ oní ọ̀rọ̀ alhaafi ìdúró ní ìdúgbò láàrin ẹ̀rọ àtà ìbúnà ló bẹ̀rẹ̀ àwọn tí ó parí ọ̀rọ̀ ni wàlá ìdúmẹ̀ ní òjòjì láàrin ṣẹ̀kọ́ nígbàtà ní kò fẹ́ tí ò lè ṣẹ̀ ìtà lè jòkó tẹ́lò mí o ọkọ́lá àfá náà ṣẹ́ ọgbọ́dọ̀ wá fẹ́ẹ̀dẹ̀ ṣẹ̀tọ̀ nínú tá a máa fún ìlóògùn láì alá ọlọ́run ṣe ìrànṣọ gbogbo àwọn tó bá máa ń jìnà sí ìtọ́lọ̀ ọgbọ̀n fẹ́ ọlọ́run káwọn. Ìwé ìṣẹ́jú náà sọ pé kò sẹ́ni tí iṣẹ́ ọwọ́ alùmọ̀ ẹ̀sẹ̀ láàyò tí mọ̀ sáyẹ̀fẹ̀ nífẹ̀ẹ́sẹ̀ yìí nípa àtúrà yìí ṣe bẹ́ẹ̀ o. Wọ́n máa tíráì láti máa pa òfin ọlọ́run mọ́ pẹ́lúkẹ́ rí ọmọ sí. Ọlọ́run wá bá ti ṣe àálì mùmìnir. Àwọn sáà kàkálẹ̀ yìí mùmìnir ni wọ́n ọlọ́run ló bá fún ọ nínú ìdùnnú o gbogbo àwọn àrùn ìtàn kà fún wa níbi ẹ̀jọ́ wọn tó bá pé lára rẹ bẹ́ẹ̀ ọlọ́run kan fún ọlọ́run lọ́kàn àdìjẹ́ náà ni ẹ́. èyí tó pọ̀ sí abá ẹ̀sùn adé nù àwa bẹ̀rẹ̀ ní àyà one thirteen. بسم الله wọ́n sáré ẹ̀yìn rẹ̀ hello hello wọ́n sáré wọ́n àfàbàlẹ̀ ká jẹ́mi ó pé máa káànà máa káànà nínú Thank you. ومن كان يقوم بنا إلى الدنيا أولية وعدم إلا موعدة وعدم إنسان فليس تدمر ويعلم الإنسان يرون به لا غلط أخي لا غلط يقنع ذلك sọ ọ̀pọ̀ mẹ́rin. Hatta, ọdún हाँ हेलो ऐसा भी जगमला है ना ọlọ́pẹ́ gbé ó fẹ́ fún wa ní àwọn òfin tó ní agbára ní ìgbà yìí àwọn òfin yìí láwùjọ tí wá ń yà yìí ó lè rẹ́ gbóná lára wa àmọ́ tá a kanú kùránì ní o ìwọ lọ gbìyànjú àwọn tọ́lọ ní kí wọ́n lo òfin ní lórí bọ́bá láwọn nǹkan tó ń ṣe tó fi tabá ọ láti wá lò lọ lórí èyí tó dáa fún ọ ní kí wọ́n náà jíṣẹ́ náà lẹ̀ àmọ́ lò lọ lórí lọ lórí o Allah wa yóò lọ lórí o ọlọ́ni máa ká أعوذ بالله من الشيطان الرجيم الذين آمنوا أن يستغفروا للمشركين ولو الله أكبر من بعد ما تبين لهم وعدهم àwọn kan bẹ́ẹ̀ nínú àwọn èèyàn tó bá kú a gbọ́dọ̀ ṣàdúrà fún wa tó bá kú tó lágbájá o kọ́lọ̀ ń forí jù wọ́n ewu ọní fún wa kájàdúrà fún wa bí ẹ bá tún ṣàdúrà fún wa ẹni tó fẹ́ lọ́n nítorí pé nítorí ọba ṣe léèwọ̀ fún èèyàn ọlọ́run làgbọ́rọ̀ mutí ó ṣe léèwọ̀ ni ó làgbọ́rọ̀ jalè fún wa ni nítorí ọ̀hún ṣe léèwọ̀ bí ẹ bá tún dán fọ́ọ̀sì nǹkan yẹn wọ́n lọ́tún wá jẹ́ lẹ́sẹ̀ àwọn kan bẹ nínú àwọn èèyàn bábá kú àgbọ̀dọ̀ ṣàdúrà fún wọn kọ́lọ̀ kò rí jù wọn inú ọ̀nà tá a máa fi máa gbá àdúrà fún yàn sí pé èèyàn jẹ́ mùsùlùmí òun ni pé yóò tú káwá kírun sí la ẹni ò táǹkì fún wọn láwọn ni à ń ṣàdúrà fún wọn ní o kọ́dọ̀ àwọn kan bẹ lónìí wọn bá kú lórí mùsùlùmí táà ní kírun sí wọn láǹtó fún wọn kú ló ti sọ pé òfin sọ́lọ̀ fẹ́ kà fún wa nísìnyí òfin tó ti dẹ́nu yìí tó gbóná lára ni o ọ̀ sì farabalẹ̀ gbọ́ ọkọ yìí ni ó yí ọ ni ìwọ ni wọ́n gbìyànjú kọ́ máa wà nínú àwọn tí ọlọ́run láàgbọ́rọ̀ kí wọ́n ti là á sì gbọ́rọ̀ tàbò sí ọlọ́run máa ká náà lè nà díje. Ìwọ́n ni àti ní àárá. Kò tọ́ka nẹ́bì owó ọdọ́ wò. Kò tọ́ka nẹ́bì wọ́n lè bí nà ámànú. Wọ́n máa ń lè tọ́ka nẹ́bì náà. Kọ́dà àwọn tẹ́gbà jẹ́ mọ́mì ní ẹgbẹ́ fẹ́rẹ́ mọ́mì ní òdodo inú. Nǹkan lè tọ́ka nẹ́bì Bí ẹ bá kún bèèrè rí, àbó kún ní mọ́ṣíríkù, àgbọ̀dọ̀ tọrọ àforíjì kọ́rọ̀ àforíjì. Àgbọ̀ tọrọ àforíjì fún èèyàn kú, àwọn àríkẹ́ ó kún ní bèèrè rí, ìyẹn kú ní ẹlẹ́bọ ilé ẹni bẹ́ẹ̀ ààbọ̀ ọ̀tọ́ àforíjì fún. kọ́dá kò sí bẹ́ẹ̀ ni wọ́n fẹ́rẹ́ súnmọ́ wa tó. bí wọ́n yẹ àwọn tí wọ́n súnmọ́ yẹn ni súnmọ́ púpọ̀ bíi bàbá yẹn àbí yẹn àbí àbẹ́bí kan nígbà tí lè kó sínú ẹbọ tó wá kú lẹ́yìn rẹ̀ àbí wọ́n kú lẹ́yìn kúkúrú a gbọ́dọ̀ ṣàdúrà fún wa. Òun tó lè fún wa tó ní ń bá a. Ee, láàbọ̀ rẹ̀. Ẹ wọ́n lọ́rùn. Ẹni bá kún bẹ́bẹ̀ rí ọmọ lẹ́nu. Nígbé ọlọ́run ẹgbẹ̀rẹ̀ ti kí àti Mùsùlùmí tí ẹni bá kún bẹ́bẹ̀ rí àbókún lẹ́lẹ́gbọ́. Ẹ́ ọlọ́run á nà ọ́ Àfáàbùn Jahim, ọmọ náà ni wọ́n ní o. Tọ́, ọ̀lágbọ́n òfin náà mú, bẹ́ẹ̀ bá jẹ́ gbèsè rí, àbóúnjẹ́ lẹ́bọ́ àgbọ̀dọ̀ ṣàdúrà fún kọ́lọ̀ oríjì. Ẹni wọ́n á so mọ́rọ̀ mi lẹ́ẹ̀kan, mo ní àkọ́dà àgbọ̀rọ̀ kí wọ́n fi la àmọ́ jẹ́ ètò tó bá sẹ́dẹ̀ lọ́dún ni pé ẹ̀sán máa kí wọ́n sí gbèdé láti ẹ̀sẹ̀ náà ni. àwọn ọ̀wà kan bẹ bí ẹ bá wù ú tó bá jẹ́ mùsùlùmí tẹ́lẹ̀ àwọn ọ̀wà ni ó sọ náà dìde rí. ń kí wọn rẹ̀ ń dáwẹ̀ ń yẹ zaka nù mọ́ta ó láwọn ọ̀wà kan bẹ tó bá fi lè dúró ẹ̀ ẹnìyẹn ti dìde rí nìyẹn ìdájọ́ dìde rí láti lórí ìdájọ́ ẹlẹ́bọ lágbè mi lérí kọ́lá bó kí ẹ̀wọ̀n kú ó ṣẹlẹ̀ lójú ayé àdúrà Muhammad ẹ̀wọ̀ ààrẹ ni tó kú lójú ayé ànábi kọ́dá Abdullahi ní ń gbé ó kí ọ̀run ń kí ní àná Muhammad ṣe kú ni kọ́dá ń kí lọ tó gun à ń gbọ́ tó kú fún Ọlọ́run ló pa ànábi fún ìrìnsí láwọn torí ó Ọlọ́run ọba ti lífi àwọn tá ń sọ yìí wọ́n pọ̀. Ọlọ́run ti wá dárúkọ wọn fáà nẹ́bí Muhammad. Àwọn tá ń sọ yìí ń kílò pẹ̀lú àmẹ́bí o. Wọ́n jẹ́ ń dọ̀rẹ̀ ní o. Wọ́n ń ṣe ń lọ́mọ́ká o wọ́n ti wá láwọn àwà kan tí wọ́n ti wá pe àwọn ẹ̀ṣẹ̀ kan nínú àwọn ẹ̀ṣẹ̀ tẹ́lẹ̀ ọmọdé bá ti orí ẹ̀ṣẹ̀ bẹ́ẹ̀ ẹni yẹn ti jáde kúrò nínú dáríra ìsìláàmù ilé ọ̀rọ̀ ẹni yìí ṣe. àmọ́ àmẹ́lẹ́ mà ọlọ́run padà wá sí àfihàn fún ànẹ́bùwà Muhammad sallallahu alaihi wa sallam. lẹ́yìn wọn bọ̀ pé wàlá. ìkẹ́lú àwọn tá a kà fún àwọn ohun ànábì ìkẹ́lú àwọn tá a kà fún ọ̀yí. Ìkẹ́lú àwọn tá a kà fún àwọn ànábì yìí, ìkẹ́lú wọn gbọ́dọ̀ kí òun ti la láíláí wá fún wọn. Àwọn tó ń sọ yìí, Abubakar Abúládúwé wọ́n ti gbà síláàmù lọ́wọ́ ànẹ́bì. Wọ́n ṣe ìtẹ̀lé ànẹ́bì. Wọ́n ṣe ẹlẹ́lẹ́ gbogbo tí ń gbé ìṣẹ́ síláàmù ni wọ́n ṣe káyé rí wọn báyìí. Àmọ́ láwọn ẹ̀kọ́ tó ní ẹ̀mí wíkọ̀rọ̀ tí wọ́n ṣe pé sọ wọ́n di káàpì níwájú ọlọ́. Ọlọ́run á fi hàn ànẹ́ Muhammad lágbájá bèbèrè ní òru. Gbogbo àwọn tí wọ́n kà fún ọ bí kan bá kúnu wọn ọ gbọ́dọ̀ kírun sí i la. Ìjọba ìjọba kò fún wa Èyí lè sọ pé kọ́nà ọ̀gbọ́dọ̀ débi sàárè ẹ̀. Ní ọba tí mo ti la náà ra, àwọn adébí sàárè ẹ̀ náà, a tọrọ ẹ̀bọ̀ ọ̀dán wò. Gbogbo wọn àwọn wàtá wá ń bẹ túbẹ̀rí àti làkalẹ̀ irú àwọn wàtá àwọn ẹni yìí wù bí ẹ bá wúrú ẹ ẹni náà ti di gbèsè rí bá a bá máa fẹni yìí ṣe bẹ́ẹ̀ tá láyé fún tí ò gbọ́ bó bá kú àbọ̀ kí ló ti la. ọdún àlejò Muhammad nígbà tí ó kú kò sí àfihàn gbogbo wọn tẹ́yẹ́ àwọn tó bá kú lójú ayé ànẹ́bì àwọn sàádé fi pé ànẹ́bì òjò sàádé wọn sá ara àwọn àbúrò ànábì ní bẹ́ẹ̀ nígbà tí ànábì náà fókùsá bá tí ó kì í ó wá pé nìkan ó pè ògbé bá ó wá pè ní sọrí lágbájá làkàfíbi àti lẹ́yìn náà ara àwọn tó lọ nígbàgbọ́ fún òfin lánàá kọ́ nínú o gbogbo àwọn ẹni yìí sì wà pẹ̀lú ànábì jọ náà wọ́n jẹ́ lójú o fẹ́ràn àlebára báwà sí débi ìnáwó àdúgbò yìí ọgbọ̀rọ̀ bá àgbà àdìgbà bí a fẹ́ mọ́ mú àdìgbò rẹ̀ ní bá kú bí ẹ sọ̀rọ̀ ní kí n sẹ́yìn rẹ̀ ó kò sì kó sí mùsùlùmá. tẹ́tà àwọn ìrẹ́sì ìlú ní ìlú islam àwọn ìrẹ́sì ìlú ní ìlú pé ojú mùsùlùmá rẹ̀ tó rò wọ́n. àmẹ́bí sì pé àbò ó sì pé ọ̀dẹ́fà. kí ló ń ṣàlàyé wọn fún wa pé lágbájá lágbájá kò sí lára wa o. wọ́n sì ṣe wọ́n sì ṣe wọ́n sì wọ́n mọ́sáàtì. àmẹ́bí tó wá sí wọn sáré àmọ́ ó sọ fún ọ̀dẹ́fà ẹ wá rí kálukú wọn lọ bá òtún rẹ̀ pé àwọn owó ní tí mo wá bẹ̀rẹ̀ síbẹ̀ kò dáwọn lóhùn àmọ́ tí wọ́n fi mọ̀ níjọ́ náà bí kaba ti kú ní wọn tí ẹ̀mí ní mùsùlùmí kàdé ìbílẹ̀ umaru ní mọ́bálẹ́nì kan kú pápájá máa kú lọ́dún òsì gbọ́ mọ́rù tẹ́bá ti rí ìdé bá tó wá síbi sàárè rẹ̀ tó fẹ́ tí mo fi la ẹwà pè mùsùlùmí nù bá ti wá rí i ẹ́ ẹ̀nà òwúrọ̀ pè ní jẹ̀pẹ̀rú nù àdéhùn sílá ẹ́ sì fáwọn èèyàn wọ́n sì ń ríra wọn bẹ́ẹ̀ bí mùsùlùmí gbogbo àwọn aráàlú náà rí bẹ́ẹ̀ bí mùsùlùmí àwọn nǹkan nínú àwọn afá wa sọ àwọn afá Muhammad Buhari wọn ní Muhammad Buhari kàfàrà àwọn èèyàn Muhammad Buhari kàfàrà yẹn o àwọn ló kàfàrà yẹn o ìlànà sọ fún ọ nífẹ̀ẹ́ yìí àwọn ènìyàn náà ń bẹ pẹ̀lú ànẹ́bí wọ́n sì yàn gẹ́gẹ́ mùsùlùmí ààrẹ àwọn mùsùlùmí náà wà àmọ́ wọ́n ti wà kúkúrú àìsí mùsùlùmí wọn la àìsí tàbí àfọ̀nà. أن يستغفروا للمسلمين ولو كانوا بعد Ayàta kàrí ẹnìkan nínú àwọn onísúnnà láìpẹ́ yìí, ó lò ayà yìí, ó lò lórí àwọn onísúnnà. A ti gbọ́rọ̀ ní ìtọ́kùn ìsìláàmù ní ká ṣe ádìlù ká ṣe dédé pẹ̀lú àwọn èèyàn ẹ má jà torí ìbàjẹ́ táwọn èèyàn ń ṣe ó kọ tó lòun pè wọ́n ká pè wọ́n o ẹni yẹn ń sọ pé àwọn súnfí ló ṣe kí ni mo ṣe mùsùlùmí kọ́dà wọn bá kú àní kí wọn tún ẹni yẹn sọ bẹ́ẹ̀ ó sì mú àyà lé wa ọlọ́run ò dákọ̀ tó fi yàn yín o kò ní an yattajiru ne mutasawwiji gobe bal qal lil shirki tamam ya ka ya ni ya ti bi ko lawon yawo èyí ò túmọ̀ kọ́ra àwọn tó bí yẹn ládùúgbò yìí náà èyí tó àfọwọ́ra wọn lórí àwọn dáhùn pé àìkó àìlú ti pẹ̀lú àwọn náà a máa ń fi tó bẹ́ẹ̀ tọ́rọ̀ bá kun àwòrán fi hàn sí ti èsì ìdìbò yìí o pàtàkì jùlọ àwọn míì lè ṣe síbi kékeré rí ní àwùjọ tí wọn àmọ́ láwùjọ tí wọ́n yà ní ẹ̀yà lè ṣe síbi kékeré rí Sheikh wa bin Baz rahimahullah wọ́n bí lọ́wọ́ wọn ní o wọ́n ní sáà ní kírun lérí sáà ní kírun lẹ́yìn mọ̀kádámù àwọn èéfù sí kọ́nà wọn bí wọn bí kọ̀dẹ̀dẹ́yà àti tìjàníyà ẹni tó jẹ́ mọ̀kádámù wọn wọ́n bí lọ sí òbí níbi ìdílé bá ti bẹ̀. àwọn ní kí o bá ti ní ẹ̀sìn ọ́ọ́nù títí ní ìlú ìta kòsìláà bíbí àméjì làwọn tó ti ní bíbí àméjì ní bí lára àwọn ìṣòfin kọ́dà ìjàbàtà nígbà tó ṣẹlẹ̀ dé òun náà kiri fún àwọn kan yẹn kọ́dà ó sì yàtọ̀ láàrin amada Tijani abidini àti ṣé àbùkọ́dù ìgbèlá ni ó sì yàtọ̀ láàrin méjì. ó ní ṣé àwọn láti jẹ́ ní òun kó sínú bídà tó ń mùkàfẹ́ọ̀ àwọn bíbíà tí àwọn láti jẹ́ ní kó sí àwọn bíbíà ni àwọn bíbíà tó gbé jáde kó mùsùlùmí lòun kó sí tiẹ̀ ó ní fẹ́ wá rí àbùkọ́rì jìlání ó lóun kó sínú bídà tó ń àmàlíyà bíbíà tẹ́ni bíi àdìkárò ẹ̀fìláìláìláwà mílíọ̀nù ẹ̀yìn náfílẹ̀ káfẹ́ kan sókè gbogbo àwọn ilé bíbíà ni wọ́n àmọ́ bíbíà yìí kò gbé ẹ̀ jáde fún nínú Islam kódà àwọn nǹkan kan táwọn oṣù máa ń ṣe àwọn afá kílẹ̀ fún wa nínú àwọn tó kọ afá tó kílẹ̀ fún wa afá wa Al-Albani rahimahullahu ta'ala ìyẹn ló fà àwọn ẹ̀yẹ́ ti lé ní sílẹ̀ títẹ́ àwọn kan lónà àwọn sàràfíà títẹ́ ọ̀rọ̀ tí Al-Albani sọ yẹn wọ́n wá fún ọjà nínú kọ wọ́n ní mọ́lìdíà tó máa sọ̀rọ̀ mọ́lìdíà tó máa sọ̀rọ̀ àwọn mọ́lìdíà Al-Albani irú ẹ̀ náà wọ́n lè máa fà wá Al-Halabi irú àwọn kan náà fi ìsìn yẹn wọ́n ti dìyà wọ́n pé dídíà ni wọ́n wọ́n rọ̀ láwọn bí ẹ̀ka lọ wọ́n rọ̀ yá èyí bẹ́ẹ̀. àfọwọ́ Al-Albani rahimahullahu ta'ala àwọn ẹ̀ tàbí mọ́ ìdáwọn ẹ̀sìn ìṣe o àmọ́ nǹkan ẹ̀yìn ẹ jọ kúkú lójú wa ó jọ ṣíríkù àà ẹ mọ́ lẹ̀ mọ́ o ṣé wàá gbé ti kalẹ̀ lẹ́yìn sọkúlù mọ̀ wọ́kọ̀ á ìṣirìkì mùsùlùkà wà lẹ́yìn sọkúlù mọ̀ wọ́kọ̀ á ìlúkùkùrì káàfẹ́ra kìí ṣe gbogbo ẹ̀ńtẹ̀ bá rí dáìsí wá ẹgbẹ́ olóhùn ṣe yìí lẹ́ẹ̀kì lẹ́lẹ́bọ̀ọ́ lẹ́sìn orí tá ń sọ yìí ṣe é káàkiri ọ̀pá náà ṣe bẹ̀rẹ̀ wà sí ilé náà lẹ́sẹ̀ ọ̀nà tó lé lágbègbà òfin tó fẹ́ sọ lónìí ní ìpínlẹ̀ yìí ó lè díẹ̀ èyí tí wọ́n bẹ̀rù àwọn kan wọ́n lè ní bẹ́ẹ̀ yìí sínú àwọn bá wọn náà fẹ́ bẹ̀rù báwọn ni wọ́n fún wa lórí ti. bàbá àti méjì ojú bí àbí ìtàn káàkiri àmọ́ kó tọ́lọ̀ bá kó wọn ìdájọ́ ẹ̀mẹ́jàgbé wọn lórí o lápèjúwe káàrí èèyàn nínú àwọn tó máa sọ̀rọ̀ di káàdì níwájú ọlọ́run òun ni kéèyàn máa tọrọ nǹkan lọ́wọ́ òkú àwa rẹ̀ nìkan ó wá kúnlẹ̀ síbi tààrí ìwòyí tààrí ẹ̀mí ọlọ́run ó wá tẹ́wọ́ báyìí tẹ̀mọ́ léèfé ó tẹ́wọ́ àdúrà ní í ṣeun àdúrà sì ré ẹni tó yẹ ká ṣe fún ta ní ọ̀nà lójú ti wá tó ní ṣe nígbà tá a bá yẹn lu sàárè tá a bá yẹn lu àdúrà àfà àti sàárè àbá rẹ̀ tó wá kúnlẹ̀ síbẹ̀ tí ń tọrọ ẹ̀ kí ni kí ni kí ni ṣe lójú wa kí ló jọ lójú wa ó ti jọ pé ẹni yẹn ṣe òkú tó wà nínú sàárè mi ẹ má ti bẹ́ẹ̀ o ó ṣe ṣe nǹkan méjì nǹkan yẹn àwọn àfáà tún náà da púpọ̀ bí wọ́n ṣe inú àwọn tó lé lórí ń bíbí àláyé wà láàdáni ni o tó ti bẹ́ẹ̀ ó ní ìṣọ́ọ̀fù pẹ̀lú wọn ó bá wọn pẹ̀lú dáadáa a gbé wọn pé kí a kó ìra nǹkan tó báwọn yẹn ń ṣe káwá sọ nǹkan sí ètò ètò ètò ẹbí ti wọn káwá bí ìlú wọn káwọn ènìyàn pé ah, àfẹ́lẹ́ bí àwọn eléyìí à ìjábọ̀ náà abẹ́ o ẹni wọlé mọ́ kí òkú lóòótọ́ kí a tó ń ṣe òkú ní ìdìbò tí ò bá pí òkun ó ṣeéṣe kó mọ́ fi ọlá rẹ̀ kó mọ́ fi tàwá sílù jẹ́lọ́bẹ̀ náà níbi tàrí àpá wa tábà níbi dàgbà táwọn lọ́bẹ̀ níbi tàrí ọlọ́run àmọ́ ó fi tàrí àpá rẹ̀ pé àwọn akàtọ̀ ni bíbí àlókòsí bíbí àtọ̀ àmàlẹ́yà ni bíbí àtọ̀ mùkáfẹ́rọ̀ ìdíta àti lè bẹ ní ti ń tẹ́sán lẹ́sà kó lù mọ̀ wákọ̀ àfẹnẹ kó fi àwọn ṣeré ẹ́ mo ṣe dáwọ́ káàkiri wa. a lè gbé ìdájọ́ fún táàkì mọ̀ sí ṣe ní àwọn pé wọ́n ní yọ ṣe kàn náà ẹ̀sánù mi àhà tá a gbọ́ pé ní àfa àwa ẹ̀mọ́ sùn lọ́nà ẹ̀sánù mi ó ti tọrọ ọ̀nà ìjà ló ti tètè rí. àwọn ká gbé ìdájọ́ lórí wọn yóò tún àwọn àbúrò abẹ́ sẹ́wọ́n pọ̀lọpọ̀ àwọn sọ́nà sí lọ́dọ̀ tí wọ́n ń yà yìí wọ́n dà àwọn ẹ̀sìn kọ́ọ̀dù táwọn sí sí lọ́pọ̀lọpọ̀ wọn ní àwọn ilé ìfẹ́ mọ́ àwọn mi ò mọ́ tòbíjọ́ kan àti ní bọ́dà kan agbélé wọn agbélé sí fún mi agbélé wọn agbélé sí fún mi àmọ́ àwọn kan bẹ́ẹ̀ náà bọ̀dọ̀ àwọn táwọn sí táwọn takò wọ́n takò bọ́dà yìí àwọn alájẹ́gbẹ̀rẹ̀ yìí àwọn àbákan bẹ àwọn ìjọba máa ń ṣe pé àwọn máa ń ṣe sáyí àwọn ọ̀rọ̀ wọn ṣe àwọn ìjọba ìjọba bá wọn ṣe mẹ́sẹ̀ bá wọn tí wọ́n ṣe náà wọ́n ti ṣe bẹ́ẹ̀. nítorí wọn ṣẹlẹ̀ níjọ kan afa yìí wà lọ mú síra amúdá ni ó wá ó ní fífi bò ẹtì táwọn èèyàn gbọ́ òfẹ́ tù ó ní òbí nígbà tẹ́ ẹ ti bọ̀ dàbí. ọ̀gbẹ́ náfẹ́ tù wọ́n ní wọ́n náà tún ọlọ́kọ̀ mọ́ wọ́n náà tù àbí òbí náfẹ́ tù wà náà òbí náfẹ́ rẹ̀. nígbà tuntun bọ́ọ̀lù tó ní bẹ́ẹ̀ tù. ó pọ̀ pé àwọn ènìyàn ènìyàn náà sí ẹ̀fẹ́ tó bá tù fún wọn. àwọn ti àtẹ́lẹ̀ tán àwọn ìmọ̀ àníkínú ti dá. ọ̀pọ̀lọpọ̀ àkídẹ̀ àwọn èyí kọ́nà àwọn mìíràn bẹ́ẹ̀ tẹ́jẹ́ ìkádàmù àwọn ìkádàmù oṣù tí láti jọra ìwé ìdìbò níwọ̀n tẹ́lẹ̀ ìwé ìdìbò tí ara ìgbọ́nà ọ̀dọ̀ sàyí. ẹ̀nà lápẹ̀júwe ni o pé eléyìí òun wọ́pọ̀ àti ṣírkì ẹ̀lẹ̀ eléyìí yàyà ó láwọn nǹkan mí tó tó oṣù tó fẹ́ káàkiri bẹ̀tẹ̀ kò pé kẹ̀kẹ́ pé òmùdáàrí tó fẹ́ jẹ́ mọ̀ ká dámú ohun ṣúkí kò túnà pé ó gbọ́ àgbẹ̀yẹ àti ìgbà àfúfúyé wọ́n kọ́ òun lẹ́fi dúdú ní báàkì ṣáà lè kí òun lẹ́yìn ẹni bá jẹ́ mọ̀ ká dámú ṣùgbọ́n àti ti kó sínú kúkúrú ẹ̀sìn lẹ́yìn tó dúmọ̀ sí nínú bíbí àwọn sì ní sí ìyẹn mọ́ ìgbẹ́ nìyí ní ẹ̀mọ́ ní wọn. ṣé ìgbà a lè ṣe síláàpù lórí gbogbo àwọn ìṣubú lórí gbogbo pẹ̀lú yẹn kọ́dà àwọn táwọn àpá tí wọ́n ṣe ìgbìmọ̀ wù lọ́nà lórí ìkọ́mọ́tò wo jẹ́ àwọn ṣe lọ́nà lórí lásìkò yìí. táwọn fẹ́ dákọ̀ gbogbo wọn pápátá ní òmùmù wọn láti ẹgbẹ́ fèrè. wọn ò papọ̀ lé àwọn ṣubú láwọn àfáàmù áṣírò àmọ́ wọ́n papọ̀ lórí àwọn ṣíà àtọ́tọ́ni àwọn ahmadiyya ìjọ ahmadiyya o ní èdè jẹ mùsùlùmí ní ó kọ̀ọ̀rọ̀ bẹ́ẹ̀ ìjọ ṣíà o ní èdè mùsùlùmí ní ó kọ̀ọ̀rọ̀ bẹ́ẹ̀ wọ́n ní ìdájọ́ ìwé ògbé nílé àwọn oṣùkú láwọn àfáà sọ́lá kúta ń tàtà tàlàǹtàlà ń pàtẹ́lẹ̀ àwọn àǹtẹ̀lẹ̀ wọ̀nyí bóòlù àwọn òṣèlú agbẹ́dájọ́ ìlú àwọn oṣùkú àṣírí pẹ̀lú wọn ni o لا يجرمنكم shana'anu qawmin Àwọn tí wọ́n ti gbọ́nà ọ̀gọ́, àwọn tó ti gbọ́nà ọ̀gọ́, ẹmọ́ ti gbọ́nà ọ̀gọ́ tí wọ́n ń ṣe yìí níbi ẹ̀sìn, ìṣẹ́bùn tí wọ́n ń ṣe yìí, ó wá ti wá débi pé àmì ìṣẹ́gbẹ́gbẹ́. Wọ́n ṣe pẹ̀lú wọn lóòótọ́ ìdí ti ti ẹ̀dá. Àìdá wọn. Bẹ́ẹ̀ni tí ó ṣe bẹ̀rẹ̀ ẹ̀kọ́ ìlú bẹ́ẹ̀ lọ́lọ́ òun ni fẹ́ ṣe pẹ̀lú wọn. Ìjọba kó sí ẹ̀ṣọ́ fún àwọn èèyàn. Ìdájọ́ pọ̀ kan ní àwọn tó bá ń ṣe nínú àwọn ẹ̀ṣọ́ fún àwọn èèyàn. Bùkọ́bẹ̀ ni wọ́n ṣe fẹ́ yẹn, àárín àwọn bọ́ọ̀dà tí wọ́n rẹ́ àwọn àbẹ̀rẹ̀ wọ́n ṣe é pé èyí ti fi gbọ́dọ̀ ní wọn àwọn àdára lámìlẹ̀ lù fún sáǹkà ti dálẹ̀ táwọn èso tí kúrò àwọn àbájọ́ mẹ́rin ìlú ẹlẹ́ni

àwọn kankan wá ń bẹ títí ẹ̀rí àti ẹ̀yà bá ṣe tó jẹ́ ìjáde kó lóṣù náà bó láti máa nǹkan yẹn tí ó sọ̀rọ̀ di mọ́ṣíríkù mọ́ṣíríkù tọ́lọ́ bá dákọ̀ yẹn àwọn kankan bẹ tí wọ́n bá ṣe mọ́ṣíríkù láti náà tí ó sọ̀rọ̀ di mọ́ṣíríkù ẹjá fún wa ní kóòdù láti mọ̀ wọn àwọn afárá fún wa ní kóòdù mẹ́ta tẹ́sí dá mọ́ṣíríkù mọ̀ kóòdù mélòó mọ́ṣíríkù rẹ̀ nìyẹn alákọ̀ọ́kọ́

kílẹ̀ ìṣòro ló tó bí irú àwọn tí wọ́n mú tiẹ̀ ẹ̀dùn fún ẹ̀yìn nìyí bẹ́ẹ̀ bá níwájú ọ̀kà bẹ́ẹ̀ jùlọ yẹn ni tó bá fún àníkùn ìṣìlá tó tó ó ti ṣe ẹ̀dẹ̀ pẹ̀lú ọlọ́run níbi àwọn nǹkan tó lọ́mọ ti fẹ́ẹ́ dàtẹ́kù mi kálọ́ nígbà ṣe bí àwọn kan mọ́tò ẹ̀yẹ́ mọ́tò bàbá wọ́n fẹ́ẹ́ dẹ̀ lórí bú ọ níwájú ọ̀kà bá wọn kí àfàkẹ́ lè pa ọ́ wọn làwọn pa ẹ lákàtà ẹ máa bẹ̀ wọ́n láwọn pa lórí tó níjẹ́ ọ̀pọ̀ bá ti fi bá ẹ bá gbọ́ ẹ bá fún àníkùn ìṣìlá ọ̀ gbọ́ ọ̀gbà fẹ́nìkan lè pọ́ lẹ́yìn ọlọ́run ẹlẹ́ẹ̀kejì àṣírìkún tẹ́lẹ̀ olùfìyà kéèyàn wá orúkọ fọlọ́wọ́n ọba kéèyàn wá ẹgbẹ́ fọlọ́wọ́n ọba níbi àwọn nǹkan tá à ń ṣe fọlọ́ bí àdúrà ọ̀pọ̀lọpọ̀ àwọn afá lónìí nínú àwọn oṣù bíi náà nítorí pọ̀jù náà dáwọn nù lóòótọ́ nítorí pọ̀jù náà dáwọn oṣù bíi nù o fọlọ́wọ́n ti wọnú kọ̀ síbi àwọn gbogbo àwọn yáyí máa ń kọ́ yá ṣe é azàlẹ̀kọ́rọ̀ ní àdíjú ní ẹ̀rí wà nínú tí a búká bí sàánù mi ò yẹmínú wàhálà yìí ni sálọ́lù yẹmínú wàhálà yìí hàn lẹ́yìn ọlọ́run. so kọ́nà àwọn tó ti wá ní àdúrà ọ̀rẹ́ mi fẹ́ bẹ ilé àwọn ẹ̀mọ́ kọ́wá wáyé ìgbà dáadáa ìgbà aláàlá gbogbo àwọn tó ti mọ̀ yìí àdúrà nínú àwọn tó ti ẹni rẹ̀ ti di kèké níwájú ọlọ́run n tó sọ àwọn rmtk sọ́dọ̀ dìde yìí o ní táwọn ń pè lẹ́yìn ọlọ́run ẹ̀mí ni wọ́n ń pè èyí tó ti sọ ọ̀kan lọ́dọ̀ ọlọ́run tó sàánù wa ìta ìlẹ́bí ń dára fún láti jẹ́ àti lẹ́nu tó ń gbé ẹ̀dọ̀ tọrọ àlàáfíà lọ́wọ́ eléyìí ẹ̀sẹ̀ lọ dọrọ ìdáàbòbò lọ́wọ́ kínní kìí ṣe tó kó dókítà kìí ṣe tó kó jẹ́bi èèyàn òkúta ẹgbẹ́ náà ni níbi ẹ̀dọ́ náà ni èèyàn nínú ẹ̀dọ́ náà ló náà bẹ́ẹ̀ tó lọ́dọ́ sọ ọlọ́wọ́ ju àìmọ́sọ ọlọ́wọ́ yẹn o àsìkò àbọ̀ ọ̀kan wà lẹ́bí ẹlẹ́kejì ni ẹlẹ́kẹta àṣírìkù fífífàt àwọn ìròyìn kan bẹ ọlọ́ọ̀ nìkan lónìí bẹ́ẹ̀ bá lájú ọkọ̀ pé irú ìròyìn tí ń bẹ fọ́nà yìí àwọn kan náà ní ìròyìn yẹn lá bí ìdí àwọn olùmọ̀lọ́fẹ́ yìí kéèyàn máa pàtó mọ́ra pé òun máa kọ̀kọ̀ gbogbo ẹni máa ń pàǹkan náà pé òun náà máa kọ̀kọ̀ tí sọ́tẹ̀ tó ń gbọ́ báyìí gbèsè orí tó bá kú ẹ má ti wọ́n la torí pé ọlọ́run ọba nìkan òun nìkan òun máa kọ̀kọ̀ wá ń gbà hu máa fá ìfọ̀dẹ̀gbẹ̀ láyé àlámù hu ẹ̀hẹ́ ìlàwọ̀ owó ti fọwọ́ rẹ̀ gbogbo tí ẹ̀ fi máa kọ̀kọ̀ láyé ọwọ́ mi nìkan lọ́wọ́ bọ́ọ̀sì wá sọ̀rọ̀ yẹn tí wọ́n á ní àjọ kọ̀kọ̀ rẹ̀ ìwọ́lọ́lọ́ pa tó wù mà ní tó sọ dìgbò tó bẹ wọn àti di mùsùlùkù báyẹn òun ló jẹ́ pé gbogbo ẹni máa yẹ fẹ́ wò gbogbo ẹni máa fi yẹ wò bó ṣe ìfẹ́ bó fi yẹ fẹ́ wò bó ṣe omi bó fi yẹ fẹ́ wò bó ṣàtẹlẹwọ́ bó fi yẹ fẹ́ wò bí sáwọn oṣù láwọn òbí rí kó àbó ṣe kùwà nìkan yẹsẹ wò kó àbó ṣe kùwà nìkan yẹsẹ wò inú ẹni yẹn tó bá kú lórí ẹ àníkè òṣìlá máa ká ní àlẹ́ ní àdéjì والذين آمنوا والذين آمنوا المشركين عن نفس البلاد nínú àwọn ọ̀tá alẹ́ pẹ̀lú mọ́sùkù láwùjọ wà yìí bẹ̀rẹ̀ tí àkùnrin sọ́nà méjì òun làwọn ń jálàbí yálà tó mẹ́rin tòṣọ́nà méjì kìí ṣe gbogbo yálà bí pátá láàrọ̀ kéjì fèrè mọ́ ọ̀ àmọ́ àwọn yálà bí kan bẹ gbogbo yìí làwọn gbogbo yálà bí bá ṣe ń gún mùsù ó bá yálà bí ẹ̀dẹ́bi pé ń yẹsẹ́ wò ń yásá jẹ pé ń lọ bò ń lọ ẹnu ń lọ ń lọ gbogbo òkú irú àwọn báyìí ìgbèkè làwọn ọ̀hún àmọ́ ìyára bí kan bẹ àbúrásádọ́ fún yí ní wọ́n sì rán àwọn abámú wọ́n sì hápánù àwọ́ wọ́n sì gínì wọ́n sì àdúrà fún yí jálà bí láwọn ènìyàn ṣe àwọn bíbí àní àwọn kan bẹ wọ́n hàn tú ẹ̀rọ ọmọ àwọn alájà mú wọ́n fún tọ́ yóò kan kan fún bèbè tí ìbáṣe jù bá ń lọ. ẹni tí máa ń lè sẹ́yìn láwùjọ wa ọ̀dọ̀ ẹni tí máa ń lọ sọ́dọ̀ ẹ̀sìn yẹn alágbèrè náà o alágbèrè tí ń lọ o kọ́dà bọ́ ọ̀dọ́dọ̀ rẹ̀ rí kìkìrí ni wọ́n náà tó bá kú àlékún ìrí ọlá ọlọ́run sànú wa ní kálukẹ́sì ìjọ rẹ̀ kú o àwọn akérèsí ọlá o ẹ̀hẹ́ àkérèsí ọlá o ọlọ́run ọba ní من بعد والذين آمنوا أن يستغفروا للمشركين ولو كانوا من بعد من بعد ما تبين لهم أنهم أصحاب الجحيم. Ọ̀pọ̀ ọ̀pọ̀ àfẹ́ orí sí ìlú yìí, ọ̀rẹ́ sí ojú ọlá, ẹ́ẹ̀kì lẹ́kí, tó bá lè dápọ̀ orí sáwọ̀ ká ní ìjálápọ̀lẹ̀ bá dápọ̀ wọn. Àbákan bẹ́ẹ̀ lórí wọ́n ni òun jáwáyá, wọ́n ni mọ̀ jáwáyá. Ẹ̀kùn sára láti alójá tiẹ̀. Iná bàbá àwọn ẹ̀kẹ́ tí mo ti wọn lá, wọ́n ti tí mo ti wọn lá. Ní àwọn eléyìí tó máa kú lórí ẹ̀ àti tó máa kú bá kọ̀ nìkan ló fi ọmọ náà ni wọ́n ìwọ́n fẹ́ kí wọn wúlò nítorí lẹ́yìn ìwọ́n ní kọ́ gbìyànjú ìṣe tí ó sọ ju mùsùlùkù lọ́dọ̀ ọlọ́run ọba mọ́dẹ̀dù ẹ̀ ẹjọ́ lọ ka sí àwọn àfà ìṣe kálọ̀ àwọn kan tó sọ ní káàpì ìlànà ìṣẹ́ ni àbá yóò kọ̀ gbà lásìkò ni àwọn nǹkan méjì kan bẹ táwọn àfà ti kọ kalẹ̀ fún wa tí ọba sì ń tẹ́lá yìí ọ̀dìgẹ̀dẹ̀ rí o ọba sì ń tẹ́lá yìí ọ̀dìgẹ̀dẹ̀ rí o kọ́dà ọ̀gbọ́rọ̀ tuntun náà wọ́n láwọn táà ń sọ yìí àwọn tí wọ́n tọ́lọ ní àdẹ́gbẹ̀wọ̀ fún ọ̀sílá nínú wọn ní táwọn ẹ̀sẹ̀ ní pé wọ́n fà àdẹ́gbẹ̀ sí yẹ̀yẹ́ ìfẹ́ sí lẹ́nu ìtàwọn ẹ̀sẹ̀ nínú bẹ́ẹ̀ bá ti àdẹ́gbẹ̀ sí yẹ̀ bá kú àdẹ́gbẹ̀ sí ọ̀sílá kọ́ àkọ́mọ̀ sí náà mo a fà sọ mọ́ tó a fà káfà ara wọn yẹn ìbọn ló ní ni ó lẹ́nu bá ṣe báyìí ó sì mẹ́rin wá ẹni bá ti sún àmẹ́bì sí yẹ̀yẹ́ ẹni bá pẹ̀rù wa fún àmẹ́bì ìtì lẹ́tì bẹ́rẹ̀ rẹ̀ sí pé ẹnu bẹ̀ tó ní. Irúgbẹ́ sáré bí dájú rẹ̀ wà lágbègbè rí lọ, ọba fún omi kìí fi ọlá, ọba wá kí ọmọ Nàìjíríà àti àgbègbè mi lọ. Ìwọ àbíkọ́ ọmọ ọkùnrin sílẹ̀ sí ẹ̀yẹ́, àwọn fún àwọn ẹlẹ́hà sí ẹ̀yẹ́. Ẹnìkan sí ẹnìkan ó sọ sí àwọn ẹlẹ́hà kan, wọ́n pọ̀ ní báwo ni ìwé ìrọ̀lẹ́ àkọ́kọ́ ìwé ìrọ̀lẹ́ àkọ́kọ́ wọ́n ti sọ̀rọ̀ lórí ibú àwọn tó kọ́ àwọn báńkì tó máa ṣe báńkì fún wa wọ́n ti àgbà tó níbọ̀ lórí lórí ẹ̀rọ tí a dáadáa wọ́n ń fa àwọn ẹlẹ́yà sí àwọn ẹlẹ́fà náà tó ti lọ́kùnrin lórí ibú yẹn ọlọ́run ayọ̀ ọlọ́run adìláhì wọ́n àyà ti fi wárọ̀ tó lè rí kọ́ńtò tẹ̀sẹ̀ sí wọn. Bọ́ọ̀lù ẹlẹ́yà náà ti fi ẹ̀yẹ ẹbí tètè rí ẹ̀rú bẹ̀rù bọ́ fún ààrẹ ọkọ̀ tó bá fi ẹ̀kú ẹlẹ́ àti rẹ̀ pé ẹwà gbàtúmí tó rí ju gbogbo. ẹ ti mọ́ ọ̀rọ̀ kọ́ mi pé àwọn ọ̀dọ́ àwọn ọ̀dọ́ tó lọ pé àlèsì jẹ́ òkú bí àwọn tó tẹ́lẹ̀ ọ̀dọ́ àjọ ẹlẹ́ àtọ́rí pé sáà pàdé rẹ̀ ti máa wù ẹlẹ́ àtọ́rí pé sáà àwọn ìlàwọ̀ ẹ̀yà bọ́

wọ́n tó mẹ́ta mẹ́ta láì lójú jèrè kí ni ààrẹ tí wọ́n ti wáyé ti fọwọ́ jù síwáyé àtẹ́ ẹ̀gbọ́n ní ìrìnsẹ̀ wọ́n fọwọ́ bọ́tú wọ́n mọ́ sàmúwà dúró àwọn orí ta ṣe ara àfáwà nù wà láì láti táàlì fowó rà ó di àlè kí á mọ̀ ká fi mú orí ta ṣe ara àfáwà mọ́tò bá mú wọn ju àwọn àfáwà náà àwọn tó ti kú mọ́tò bá forí jù wọn àwọn tí ń bẹ láyé mọ́tò bá sàánù wọn lọ sàánù àwọn náà o mọ́jà kú lẹ́lẹ́bọ mọ́jà kú kékeré apáda tí mọ́jà rí o wàhálà tí báyẹn tó ilé òṣèṣì láàrùn wọn lọ́mọdé á rí وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه وسلم